وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل دلال في النار اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته أفي قفهم وبعدد الله سبحانه وتعالى ní àárọ̀ yìí à ń bẹ ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala tó fi ìyọ́nú rẹ̀ kó wa pọ̀ kó má fi ìbínú rẹ̀ kó má fi tú wa ká kó wá gbà á lẹ́sìn lọ́wọ́ wa kó má dálọ́ aláyà kó jẹ́ kí a bá níbi tó lérè torí gbogbo gbìyànjú wa òun náà ni láti fi rí ojú rẹ ọba adẹ́dà subhanahu wa ta'ala adẹ̀mọ̀ pé ojú rẹ rẹ̀ níbo láti rí nínú ọgbà àjẹjẹ́ náà kọba adẹ́dà kọ́mọ́sí lè wọ̀ wá níbi tí ó ti sọ fún wa wípé gbogbo ń tẹ̀ ń ṣe láti fi wójú rẹ òun ṣe é wá mọ ọba náà a sọ pé tá a bá rí torí kò jọ nǹkan òun náà ni gbogbo bẹ́ẹ̀dá ṣe wọ́n máa jẹ́rìí sí pé òun ni. òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní ọba adẹ́ẹ̀dọ́ wá sí gìgísẹ̀ rẹ̀ látara bẹ́ẹ̀ gbogbo ẹ̀dá tí ń forí balẹ̀ nítorí tiẹ̀ láyé. E yóò rọrùn fún wa níjọ́ náà lọ́hùn láti sùjádà fún ní rírí táàrí ló fi jẹ́ yí gbogbo ohun téèyàn bá ń ṣe láyé ọ gbọ́dọ̀ máa ṣe àdáyẹn ríhùn pé ntí mò ń ṣe ntí mò ń sọ mò ń torí láti fi wojú rere torí kò sí ìfọ̀kànbalẹ̀ fẹ́ kò dẹ̀ sí ìdùnnú fún un bíi kó rí ojú rí ọba adẹ́dà ní gbangbajọ́ gbẹ̀ndẹ̀ alikiam àwa ní rí àfibó àfinú ọgbà àlìjánná ọgbà àlìjánná láti rí àwọn tí wọn ọba ara àlìjánná wọ kọ́lọ́ wọn sì alọ́kan nu wọn wọn ò ní rọ́bà adẹ́dà ló sọ pé wujuhun yawma idhin nadira ila rabbiha nazira ló fi jẹ́ pé kẹ́dà tó wọlé yìí àfọ̀mọ́ gbọ́dọ̀ ṣẹlẹ̀ fún àfọ̀mọ́ ọ gbọ́dọ̀ ṣẹlẹ̀ fún ká tó padà síbi tá à ń lé tá a ti jáde yun àlìjẹ́nà torí wípé ẹ̀mí tí ò sí ní àfọ̀mọ́ kò lè débẹ̀ kọ́ba adẹ́dà kọ́ fọ̀ wá mọ́ látàyè lọ ló fi jẹ́ wípé mọ́tò rìn àjò wa a gbọ́dọ̀ máa sáfíìsì ẹ̀ ń gbogbo gbà kí ni engine rẹ̀ ẹ̀mí ni gbogbo oríkèéríkèé ara ó líǹkì mọ́ engine ah téèyàn ọba ṣègbàgbọ́ tí ó jẹ́ mùsùlùmí kí la gbọ́dọ̀ kọ́kọ́ béèrè lọ́wọ́ rẹ̀ yóò ṣe nótùk Bi shahada oríkè kan kì í ṣe yẹn nìkan ọ gbọ́dọ̀ máa wòye sí gbogbo ohun tí ń lọ kọ́ máa fi ṣe àkàrò kọ́ máa fi ṣe làákàyè láti ṣe kí láti súnmọ́ ọba adẹ́dà sí i ọkàn ni ó dùn ni ó le ni ó dẹ̀ ni ó dunnú sí ni kò dunnú ni ẹ̀rí ọkàn máa gbọ́dọ̀ máa jẹ́ wípé àtọ̀dọ̀ rẹ̀ ni kó tó ṣẹlẹ̀ á gbìyànjú àfẹ́ káburú ó ṣẹlẹ̀ sí a àfẹ́ kí dáadáa ṣẹlẹ̀ gbogbo ìgbìyànjú wa tá à ń lé láyé òun náà ni pé kárí dùnú kárí dáadáa gbogbo kìràkìtà wa ó ní wípé káburú má ṣẹlẹ̀ sí wa méjèèjì àtọ̀nà tí wọ́n ń gbà ṣẹlẹ̀ síyàn ọwọ́ ta lọ́wà allah subhanahu wa ta'ala ló fi jẹ́ pé òun lèèyàn máa ń sádi ìbínú rẹ̀ lèèyàn máa ń sá fún ẹni tó bá fẹ́ wà lábẹ́ ààbò rẹ̀ àyàfi kó pa òfin rẹ̀ mọ́ ní kọ̀rọ̀ àti ní gbangba kí ló dà sọ ó ní innama tundhiru mani taba'a dhikra wa khashiya rahman bil ghaib kí ló fi kún wọ́n ní fabashiru bi maghfiratin wa ajrin karim ẹni tó gbà kìlọ̀ èyí ni pé ẹni tó gbà ń tá a fi rán òjíṣẹ́ lásìlá àlàsílám àti gbogbo àwọn ànábì tí wọ́n ṣáájú rẹ̀ ẹni tó gbàgbọ́ torí kí ni tí ara wọn wá ṣe láti kì á ń lọ. ọlápẹjúwe mi ó dà bí àpèjúwe ẹni tó jẹ́ pé wọ́n taná iná ni àfòpiná ó rò wípé dáadáa kan wà fún un nínú náà kí ni ó ṣe yóò máa ra gàgàbó àbí bẹ́ẹ̀ kọ́ tó kó sínú náà kí ni ó yóò kú. pé jòna yòókù ó ní èmi ń wá ń lé fún yín pé kí ẹ má kó sínú ẹ ń bá mi jíjà dùn pé ẹ sáfẹ́ kó bẹ̀ tipátipá oníbàpẹ̀jù òun òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọlá ṣe gbogbo àwọn anabi ọlọ́run ọba tí wọn kọjá lọ sallallahu ala nabina wa alayhi tí wọ́n ń sènù ló fi jẹ́ gbogbo wọn ni wọ́n pèpè sí tawhid tawhid ọba adẹ́dá nìkan lẹ́sìn gbogbo owó ṣe rí ni nítorí yàtọ̀ fún wọn kí ni àwọn òfin bases báṣẹ̀sì tí ń bọ̀ tí ń bọ̀ tí ń bọ̀ tó fi wá parí sọ́dọ̀ ta ni ọ̀dọ̀ òjíṣẹ́ lásìlá àlọ́sọ̀lá ló fi jẹ́ pé bí owó ni nígbà kan sáàpẹ náírà là ń tà ń nẹ́tẹ́lẹ̀ kì í sóun ń láyé. àkọ́kọ́ buhari àti dé àgbọn kí ni wọ́n ṣe wọ́n change owó ẹni tó bá ní trillions nígbà yìí kí wọ́n tó change owó òun tí wọ́n bá wá change ẹ̀ tó yìí níyẹn lọ́wọ́ kí là ń pè kí là ń pè owó tí à ń ná tẹ́lẹ̀ ń náírà ṣé ó lówó mọ́ ṣó lówó mọ́ kò lówó torí pé kí ni kèé ṣe ń tà ná mọ́ bí owó ẹyọ ni ó ti di ó ti ó ti di owó ẹyọ kí ló fẹ́ fowó ẹyọ ṣe nísìn ló fi jẹ́ pé gbogbo ẹ̀sìn tí ń bọ̀ ẹ̀sìn kan náà ni ọba adéda lọ́rán gbogbo wọn sẹ́ ṣùgbọ́n pẹ̀lú jíjáde òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam fẹ́nikẹ́ni tó bá gbọ́ pé ó ti jáde òjíṣẹ́ ńlá sallallahu alayhi wa sallam ti jáde tọ́wá ló tún ní ojú ọ̀nà tí òun gbà sin ọba adẹ́dà tẹ́lẹ̀ ń lò wọ́n takú sí. kí ni ìtumọ̀ rẹ̀ kò lẹ́sìn kò lẹ́sìn ní jẹ́ báwọn kò ní ẹ̀sìn àfi tí ọba gbọ́n ló kù kò mà kò gbọ́ ibi tó wà masalan li'an èèyàn wà nínú igbó kan náírà ti tẹ́lẹ̀ yẹn wọ́n ń ṣì ń ná àmọ̀kọ́ wọn mọ̀ gbà lọ́wọ́ ara wọn wọ́n lè mọ̀ fi àchífù tí wọ́n bá fẹ́ ṣe àbí bẹ́ẹ̀ kọ́ <laughs> torí pé kí ni wọ́n mọ̀ bóyá o lọ jẹ́ bí rábà kan inú aginjù kan tó jẹ́ pé àwọn ò ẹ̀ wọ́n mọ̀ ti ń lọ nílùú tọ́lá àwọn kan wà báwọn ní nàìjíríà náà ni mọ́sálà tọ́wọ́n bá ń sọ nísìnyí wọn ní. Eh, tàfàbàlẹ̀ wà ń bẹ lẹ́kọ̀ọ́ tí wọ́n yìí sọnù tàfábàlẹ̀ wọn ẹni yìí bẹ nínú ọpọlọ wọn ti sìn àwọn èèyàn wà bẹ àwọn kan wà wọn pé Babangida ti ń bẹ lẹ́kọ̀ọ́ títí ti sìn tí ló ń bẹ ṣé Èkó gan sọjẹ kọta abàdà àwọn kan wà báwọn torí pé kíni information ò ṣe kíni kò dọ́dọ̀ wọn inú aginjù náà wà ṣùgbọ́n tó bá ti dọ́dọ̀ rẹ̀. <laughs> ntó mú dání o kìí ṣe legal tender mọ́ kọ́ra nkankan mọ́ kò sí ntó lè jẹ́ mọ́ kò wúlò mọ́ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlàn fi sọ pé la yasma'u bi ahadun la yasma'u bi ahadun min hadhihi li ẹnìkan ò ní gbọ́ pé mo ti jáde nínú àwùjọ yìí yahudiyun aw nasraniyun ṣe báwọn tí wọ́n ní tírà àwọn méjì náà ni ó jẹ́ yahudi ni o tàbí ó jẹ́ nasara thumma mata ó wá jáde láyé walam yu'minu bima ursiltu bihi illa kana min ashabin nar ó wá jáde láyé ó gbà kún ó láyé kò wá gbanti ọlọ́run ọba fi rẹ́ muhammad sallallahu alaihi wa sallam gbọ́ yọ wọ̀ ná ló fi jẹ́ pé kèé ṣe pé ẹ̀sìn Islam àtẹ̀sìn kejì la Islam àbí abina àbí iná kọ́nà ọ̀yà ọ̀yà. ẹni bí wọ́n ti ṣe Islam ó ti yapa sí gbogbo táwọn ànábì tí wọ́n ṣáájú yẹn ó ti yapa sí torí pé kíni gbogbo wọn ni wọ́n sọ pé ẹnìkan ń bọ̀ ó ń lòpin ànábì tí gbogbo ẹ̀dá ó tẹ̀lé ni kuraani fi ń pàkíyèsí wá sí ó ní ya'rifunahu kama ya'rifuna abna'ahu wọ́n mọ̀ á yorùbá níbi ẹ̀ ń mọ owó owó kọ́ lélẹ̀ bí èyí ṣe jẹ̀bù <laughs> bí ẹ̀ ń mọ ọmọ wọn ni torí èyí ò ní sọmọ rẹ̀ mọ̀ ọmọ mi lélẹ̀ wọ́n mọ̀ bí ẹ̀ mọ ọmọ wọn ni ọmọ wọn lélẹ̀ àpèjúwe rẹ̀ pé sí wọn lọ́dọ̀ ẹni tí à ń wí ni a fún alápèjúwe òjíṣẹ́ sallallahu alaihi wasallam ìmọ̀ rìnrìn àjò ní ti kátàkárà lọ sí sham. àwọn yahud wọ́n rí ọ̀dọ́ ọ̀hún kí ni wọ́n sọ wọ́n ní gulaamu man ọmọ tá a ìbéèrè tí wọ́n béèrè kí ló fà á tí wọ́n fi béèrè wọ́n rí i pé oòrùn mú ṣùgbọ́n gbogbo ibi tó ń bá ń lọ bí ìgbà tí wọ́n ń ta ọ̀mbrẹ́là lé lórí tó bá miss sẹ́gbẹ́ kan wọ́n rí i pé wọ́n tán ọ̀mbrẹ́ bí bòjì ń borí rẹ̀ nìkan ó nìkan sí ni bọ́bá mi sọ̀tún bọ́bá mi sọ́sì ó nìkan ni bòjì ń borí rẹ̀ ah, àwọn yahoo ti tẹ́ wọn gùlámù man ọmọ ta lílé yìí wọ́n bi wọ́n léèrè kí ló dé tí wọ́n fi ń béèrè wọ́n ní ah apẹ̀rẹ̀ ànẹ́bí ìgbẹ̀yìn tí wọ́n ń sọ òun ní ẹni tí ìran wo ló ti wá ń bo ló ti wá wọ́n júwe nínú jọ́nì yẹn Abubakar Siddiq radiyallahu anhu òun wà ń bẹ̀ gbólóhùn tó gbọ́ yẹn okun tó fi mú lọ́rẹ̀ tímọ́tímọ́ sí ó mú lọ́rẹ̀ tímọ́tímọ́ ah ele ànábì gbẹ̀yìn ní àjọ ọ̀rẹ́ rẹ ni ló fi jẹ́ pé tí ẹ yàtọ̀ nínú mọ̀ yìí nínú gbàgbọ́ asidikil akbar rọdíẹ́lá anu bó tẹ bó sì ṣe yàtọ̀ láyé ń bí bẹ́ẹ̀ náà ni ó yàtọ̀ ní gbangba ajọ́ gbẹ̀ndẹ̀ alikiyama kí ló yìí ṣe lásán àṣàlám sọ ó ní tó Abubakar Siddiq tọrọ rẹ fi yàtọ̀ ntọ́sẹlẹ̀ sínú ẹ̀mí rẹ̀ ni látara kíni látara àgbàgbọ́ ntọ́sẹlẹ̀ sínú ẹ̀mí rẹ̀ ni látara àgbàgbọ́ òun nìkan tí wọ́n bá kó ìmọ̀ọ́nì ìwúmọ̀ ìjọ yóò tẹ̀wọ̀n rọ̀díàlá àánú ọmọ tá a lélẹ̀ àpẹẹrẹ ànábìgbà ó súnmọ́ òun ló ṣe gbìyànjú gan-an ló rìn sí dáadáa tó jíṣẹ́ náà sàrà sọ́nà fífẹ́ yàwó Khadija ẹ̀fẹ́ ẹni rè lélẹ̀ ìyẹn rè ìyẹn rè gbogbo tírẹ́sìsì rẹ̀ tá a mà ìyẹn rè ó níwà ọlẹ́kọ̀ọ́ ọjáde ńlẹ́rẹ́ abiyi ni. ó pọ́ni lẹ́ẹ̀mejì ọfẹ kọ àkọ́kọ́ ọkọ yẹn jáde láyé ó dẹ̀ bímọ fún ọ ọfẹ kejì náà ọkọ yẹn náà tún jáde láyé ó dẹ̀ bímọ fún ló fi jẹ́ yí pé kèé ṣe kóbìnrin ó jẹ́ opó tàbí kó abilékọ tàbí kó ọmọge kèé ṣe òní iṣu alẹ́ lé pé kó ọmọge torí pé a fẹ́ ọmọ látara rẹ̀ gẹ́gẹ́ bí gbìyànjú òjíṣẹ́ lásìlá àlàsílà but ntọ́ pàtàkì jù òní kọ́ jẹ́ muslimati muminati abidati kọ́nitati sáyihati sẹ́yìnbátin wàbùkàr kọjá ẹni tó juwọ́ jùsẹ̀ fófin ọlọ́ngọba pé ah torí ẹni tó bá ní obìnrin tó juwọ́ jùsẹ̀ fún òfin ọlọ́run ọba ó ti ń kó fìrí àlìjẹ́nà. shock absorber ńlá ní ọmọ jẹ́ fọ́kọ òní ọ̀jẹ̀ igi lẹ́yìn ọgbà rẹ̀ òní òní jẹ́ òṣìṣẹ́ lọ́ba adẹ́dà fi ń sọ pé lè tẹ́sùkùnù ilé yà kẹ́ bá sinmi sí wọn nínú lára ló yí pé obìnrin rẹ ó pàtàkì nínú Islam ìmọ̀ jẹ́ sábàbí oríire ìrọ̀fọ́lọ́hún ọba fọkùnrin. lọ́kùnlọ́kọ̀ ẹ̀. eléyìí pàtàkì. gbàtó fẹ́ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam òjíṣẹ́ náà nǹkan yàtọ̀ gbogbo nǹkan tó ni ló gbé lẹ̀ fòjíṣẹ́ náà sallallahu alaihi wasallam. Sayyidina Abubakar radiyallahu anhu fún tó ti gbọ́ yìí ó rìn mójíṣẹ́ náà sallallahu alaihi sallam dáadáa ó ń sọ lọ́wọ́ ó ń sọ lẹ́sẹ̀ ó gbàgbọ́ tó túmọ̀ sí pé kí ni àgbọn Sayyidina Abubakar rọdíàlá anu ó ti lómi inú tẹ́lẹ̀ kójú tó rọ̀ kí wáhàyè ò tó sọ̀kalẹ̀ fojìṣẹ́ náà sallallahu alaihi wasallam òun ti gbàgbọ́ ànábì gbẹ̀yìn lélẹ̀ à ń kàn retí ni kí kíláwà nìkan wé lóye kó mọ́rí ló eléyìí eléyìí àti mọ̀ bó ṣe jẹ́ gbogbo ntọ́ bá ní yóò túlẹ̀ fojìṣẹ́ náà sallallahu alaihi wasallam ah torí pé kíni láti tara rẹ̀ sórí rẹ̀ ló fi jẹ́ pé ńgbà tí àwọn kèfèrí tí àwọn ọkọ fẹ́ fẹ́ fẹ́ já òjìṣẹ́ náà sallallahu nírọ́ ńgbà tó lọ sí Isra. gbàtọ́ bá a lè rà ọ sọ ó ní isra àtọlọ ó ní lẹ́ilán kìí ṣe gbogbo òru lé lọ apá kan nínú òru ni kìí dẹ̀ ṣe ojú oorun agbé gidi ni ògédègbé lójú ayé la gbé. wọ́n gbé burakọ a tó jíṣẹ́ lásán àṣálàm tó gùn lọ. burak ṣe bákan jibril alayhi salam sọ fún wípé rárá ẹ̀dá kan ò gun ọrí ẹ̀dá kan ò ní gun ọmọ bíi ilé sallallahu alayhi wa sallam wọ́n dé baitul muqaddas masjid al-aqsa mọ́ṣáláṣí wa kẹta ọba adẹ́dà ó jí gbogbo àwọn ànábì ọlọ́run ọba ó jí wọn dìde nínú sàárè kí wọ́n á kírun lẹ́yìn òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam láti fi kíni láti fi ìmáàmà rẹ̀ rinlẹ̀ ìjẹ́ olórí fún gbogbo àwọn tí ọba adẹ́dà ránṣẹ́ ó kírun fún wọn ọba adẹ́dà wa dá wọn padà síbi tó lúkálukú wọn wà ibẹ̀ ló ti gbà Imamul Mursalin làwọn àfáàfin sọ yìí pé àwọn ànábì ọlọ́run ọba gan fúnra ara wọn sallallahu ala nabina alayhi. sàábé ni wọ́n jẹ́ fún àwọn ní sàábé rẹ̀ àkọ́kọ́. tọ́lá àwọn tí wọ́n gbàgbọ́ nù àwọn tí lẹ́yìn rẹ̀ kó tó di pé wọ́n lọ sánmà lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan ń pàdé wọn bẹ̀ ó fi padà dé padà padà dé wọ́n kò gbọdọ̀ gbé pamọ́ ọ̀sọ́ ah, àwọn kèfèrí mọ́kà ń wò wípé <laughs> èwo là ń wí èwo ló tún wí àkàkọ́ sàn lára ọmọkùnrin yìí ọmọ ń pélé sí ni tá a bá ní ká gbéra ní mọ́kà ká lọ sí sham ọmọ iye ọjọ́ tá a lò. wọ́n bá Abubakar Siddiq radiyallahu anhu ara alẹ́ rẹ̀ wọn ò tí wọn ò tí lùjà fún wọn ní ṣó possible so ṣeéṣe kéèyàn rìnrìn àjò ní òòjọ́ láti mọ́kà lọ sí sham awọ́kọ̀ sí kìíní kò possible ah ẹ̀ kò possible kẹfẹ́rí fẹ́ lo logic wọ́n ní ara alẹ́ rẹ̀ nítorí wínú o kí ni abọ́kọ̀ sọ. So? ó ní ṣó wí bẹ́ẹ̀ wọ́n ní ó wí bẹ́ẹ̀ tó bá wí bẹ́ẹ̀ bó ṣe rí gan-an bó bá wí bẹ́ẹ̀ ṣó wí bẹ́ẹ̀ wọ́n ló wí bẹ́ẹ̀ bó bá wí bẹ́ẹ̀ bó ṣe rí gan-an wọ́n ọ̀dẹ̀ yìí wọ́n ní à ń bọ̀ wá járọ rẹ̀ ṣé báwọn tí wọ́n lọ sí ṣáàmù ṣé bí wọ́n ń bọ̀ á bí léèrè gbogbo àwọn area tí wọ́n lọ lọ́hùn àbí tí wọ́n lọ á sọ pé kó júwe ibẹ̀ fún abó ló ṣe rí. wọ́n wá dé lóòótọ́ gbogbo wọn wá jókòó níwájú òjíṣẹ́ lásán lójú ara wọn wọ́n fẹ́ takù rẹ̀. òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam inú rẹ̀ bàjẹ́ a tèmi kí mò ń wò tí ọlọ́run bá fi rán mi ní afẹ́ janirọ́ allah subhanahu wa ta'ala kí ló ṣe ó ní kí jibril sọ̀kalẹ̀ aleyhi salam ibi tí wọ́n bá ń béèrè lọ́wọ́ rẹ̀ máa gbé wá kó gbé síwájú pé kó máa júwe rẹ̀ kó máa sọ fún ọ sallallahu alayhi wa alihi wa sallam bíi ti ọ̀kan nínú àwọn ẹni dá ó ní ọlọ́run lọ́rùn o igi tí ń bẹ lọ́ọ̀kan oníkọ́ wá sùjádà wájú rẹ̀ òjíṣẹ́ náà sàn sàn pẹ̀lú ògùn ọlọ́run ọba kórìn kọ́ wá sùjádà fọlọ́run síwájú igi dìde tí gbòǹgbò tí gbòǹgbò ó ń bọ̀ ó dẹ̀ sùjádà lóòótọ́ síbẹ̀síbẹ̀ nǹkan ní àṣẹ yìí ọmọkùnrin yìí ti dé lẹ́vù ah! kékeré là ń wò ó àmọ́ kó ti ó ti ó ti gbilẹ̀ nínú tuntun ilé ṣé bẹ́ẹ̀ ní dán nìwọ tọ́ba yẹ pé dán ní ṣe ó yẹ o mọ̀ náà ó kẹrù rẹ̀ ó ferege ni pé a níta ń wí ẹsẹ̀ níta ń sọ ti kọjá bá ń ṣe ń sọ o ló fi jẹ́ pé ìtọ́sọ́nà àfẹnutọ́ba adẹ́dà bá tọ́sọ́nà làwọn afáàmọ́ fi ń sọ yìí pé ah, wà sọ yìí pé tó o bá wà láyé wọn tó bá yẹ pé kùdárù lọ wá yà ńkọ́ tó o gba sàtífíkẹ́ẹ̀tì náà kó o tó lọ o dúpẹ́ tó o tiẹ̀ wà nísìnyí o ṣe kíní o ṣe gbàgbọ́ nígbà tó yíṣẹ́ náà àṣìlá fi ń sọ pé ah bí òní bá ṣe wù mí tó kí n rí àwọn ọmọ ìyá mi àwọn sàbẹ̀ ní àwa náà ni òjíṣẹ́ náà àṣìlá ní rárá sàbẹ̀ mi lẹ́yìn àwọn ọmọ ìyá mi làwọn tí ó jẹ́ pé wọ́n ń bọ̀ nígbà ọ̀báyá wọn ò rí mi ṣùgbọ́n gbogbo tí mo mú wá ni wọ́n gbàgbọ́ ọlá kan tí ń bẹ fún ẹni tó bá ṣe gbàgbọ́ nu ló fi yẹ pé kéèyàn tún gbàgbọ́ rẹ̀ ṣe dáadáa làáfàá fi ń kígbe nípìnlẹ̀ ọ̀rọ̀ pé awwalu ma yajibu ala al-mukallaf tashihu imani nǹkan àkọ́kọ́ tó jẹ́ ọ̀ranyàn fún ẹni tí ó bá ti níwọ̀ lórí tó bàlágà ó ní kó tún ìgbàgbọ́ rẹ̀ nínú ọba adẹ́dá ṣe kó jẹ́ kí àbàwọ́n kó ta bọ́ ìgbàgbọ́ rẹ̀ torí pé kí ni ẹ́ńjìn rẹ̀ nù tó ti ní problem ah kò lè débẹ̀. àfọ̀mọ́ wà fẹ́ dà padà sí wà tẹ́lẹ̀ ká tó rí ilé yẹn wọ̀ ló fi jẹ́ pé àtàwùbà àmọ̀ ṣe àmọ̀ tún ṣe àmọ̀ tún ṣe láti ṣe kínni láti fi sáfíìsì engine wa sáfíìsì mọ́tò istikfar èyí tí ò bá yanjú tí istikfar ò yanjú ìmọ̀ ṣe dáadáa sadaqat. ètè yìí ò bá yanjú gbogbo ohun tí ọba adẹ́dà pa wá láṣẹ pé ká máa ṣe á máa gbìyànjú láti máa ṣe yàtọ̀ sí pé àgbàlá dá ń bẹ̀ ọba adẹ́dà ń fi ń ṣe sábàbí àti pa ẹ̀ṣẹ̀ rẹ̀ kí ni túmọ̀ pé pẹ̀ṣẹ̀ rẹ̀ ẹni tí ń dẹ́ṣẹ̀ ó jìnnà sọ́ba adẹ́dà ni tẹ́ṣẹ̀ bá ti ń parẹ́ kí ni ó ṣẹlẹ̀ ẹ̀dá ó súnmọ́ ọba adẹ́dà sí téèyàn bá ti ń súnmọ́ sí kí ni ó ṣẹlẹ̀ sí ìkẹ́ ó pọ̀ fún un gbogbo nǹkan rẹ̀ yọ máa yọ máa yanjú sí dáadáa lọ sọ pé walaw anna ahlal qura amanu thumma taqaw la fatahna alayhim barakati minas sama táwọn aráàlú tí wọ́n bá gbọ́ Ọlọ́run ọba gbọ́ bó ṣe yẹ kí wọ́n gbàgbọ́ tí wọ́n wá ń pa òfin rẹ̀ mọ́ á ṣílẹ̀kùn ìkẹ́ fún wọn láti sánmà torí wọ́n fi sánmà yìí rí ló fi jẹ́ pé ọgbọ́yé ọgbọ́yé ọmọ ọmọ òjíṣẹ́ lásán àṣálà lọ sọ báyìí òfin ọlọ́run ọba ni tiẹ̀ ni kí kó ṣe kí ni kó juwọ́ ju sẹ̀sì kó òun parun sẹ̀sì kó mu wá. báwo la ṣe fẹ́ explain ká dìde ká ṣàlùwàlá ká dìde lóòró ká lọ sùjádà ká lọ rùkù láti rùkù ká lọ kí lòjíṣẹ́ lásán àṣálà fẹ́ gbà ń bẹ bí ìbá ṣe pé wọ́n rán pé kó ṣe bẹ́ẹ̀ téèyàn kan sàdédé dìde yóò sọ yìí pé tẹ ẹ bá ti fẹ́ ṣe ìbádà o ẹ fọwọ́ báyìí ẹ bá ti ẹ dúró ẹ ti báyìí ẹ wújẹwú ẹ ṣe kankankan ẹ bẹ̀rẹ̀ ẹ ṣe kíní tí ì bá ṣe pé ọba adẹ́dà pa láṣẹ wípé kó sọ bẹ́ẹ̀ ṣe ń tẹ èèyàn forí rò abàdà kò dẹ̀ sí bẹ́yàn ṣe jèrè téèyàn ọba kọ́kọ́ mú ìhùn bọ́ ló fi jẹ́ pé gbogbo àwọn tí wọ́n ṣáájú nínú àwọn ànábì ọlọ́run ọba wọ́n tẹpá mọ́ wọ́n dẹ̀ mú gbọ́ kí ló bá dẹ̀ dà sọ. ó ní tọ́fà sábàbí tọrọ àwọn tí wọ́n wá lẹ́gbẹ̀yìn àwọn ànẹ́bí ọlọ́run ọba tọrọ wọn fi dojúrú kí ló sọ. ó ní faqalafa min ba'dihim khalfun khalfun àwọn pàrùpàrù kan tí wọ́n yapa sí tí àwọn ẹni rẹ̀ wà lórí rẹ̀ khalafa min ba'dihim wọ́n yapa sí ní táwọn ẹni rẹ ń ṣe ọba adéda kọ́kọ́ ń dákọ wọn lóríṣiríṣi tọba dákọ ànábì wàkánà siddiqan nabiyyan wàkánà sadiqal wa'd ká gbogbo wọn lóríṣiríṣi kí ni wọn wá ṣe tó tó báyìí ó wá fẹ́ ká mọ̀ látara mafhumul mukhalafa pé àwọn tí wọ́n wá lẹ́yìn wọn wọ́n yapa sí ti àwọn ẹni rẹ̀ ń ṣe kí ni wọ́n ń ṣe n táwọn paruparu ìgbéjù sílẹ̀ wọ́n ní adọ́ọ̀ sọ́láàt wọ́n ń fi ìrúnra rẹ̀ àwọn paruparu ń fi ìrúnra rẹ̀ tó túmọ̀ sí pé àwọn ẹni àkọ́kọ́ kí ni wọ́n ń ṣe wọ́n èé fi ìrúnra rẹ̀ wọ́n ń kí bó ṣe kí wọ́n kí sásìkò wọ́n tẹ́bẹ̀rù shahawat àwọn paruparu yìí wọ́n ń tẹ̀lé fẹ́nu àwọn ẹni àkọ́kọ́ kí ni wọ́n ṣe wọ́n ń tẹ̀lófin ọba adẹ́dà bọ́lọ̀ ọba ṣe fi rán wọn torí wípé àwọn paruparu yìí wọ́n gbé wọ́n fi rún ráre wọ́n dẹ̀ ń ṣèfẹ́ ẹnu kí lọ́ba adẹ́dà sọ ó ní wọ́n sọ yẹ kọ́ ọ̀nà gọ̀yà wọ́n gúnlẹ̀ sínú náà gàyà wọ́n wọ̀nà. ó ń fa alápèjúwe bí wọ́n ṣe máa ṣe fanfa nínú náà má sàlákà kún fi sákàrà. pẹ̀lú gbogbo ìgbà tẹ́ ẹ lò láyé àtàwọn ìṣítí àtàwọn pèpè tí wọ́n pè ń sí ọ̀nà kí ló wá jẹ́ kí ló dé tó jẹ́ pé àtúbọ̀tán yín padà wá gúnlẹ̀ sínú iná kí ni èsì tí wọ́n fọ̀ wọ́n ní lẹ́mùnẹ́kù minel musalli nǹkan àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ sọ gbogbo rere ọkọ̀ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ níbi èèyàn iṣẹ́ rẹ̀ gbogbo sẹ́ẹ̀rẹ́ gbọ́dọ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ níbi ọ̀rọ̀ ọ̀run lẹ́yìn ìgbà tí yẹn bá ti ṣe gbàgbọ́ nínú ọba adẹ́dà tán iṣẹ́ rẹ̀ ọbẹ̀ lórí yìí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam fi sọ pé awwalu ma yuhasibu bihi al-abdu yawm al-qiyam nǹkan àkọ́kọ́ tí a ṣe ṣírò ẹ̀ fẹ́dà níjọ́ gbẹ̀ndẹ̀ al-qiyam irun ni tọ́ba ti yanjú suliha lahu sa'iru amali a bá tún gbogbo nǹkan yòókù ṣe ah, sẹ́nu ti yanjú ẹgbàgbé yòókù ẹnikẹ́ni tí wọ́n bá dàrún rẹ̀ lù láyà gbogbo sẹ́ẹ̀rẹ́ tó bá gbé wá gbangba ajọ́ gbẹ̀ndẹ̀ àlìkíyàmọ̀ wọ́n dà lù láyà ló fi jẹ́ pé èèyàn ó ṣe gbìyànjú láti ṣe ìkọ́mẹ́tò sọ́lá àsìkò rẹ̀ èèyàn ṣọ èèyàn gbọ́dọ̀ mọ̀ gbogbo àwọn àmọ́tótó tí ká máa ṣe afẹ́tọ̀ amára ayàgbẹ́ amára obìnrin ṣe nǹkan oṣù ọmọra ọgbọ́dọ̀ mọ gbogbo òfin yìí ẹ̀jẹ̀ ọmọ bíbí ọmọra asúmọ́ra ẹni amára gbogbo òfin yìí tá à ń mọ̀ tá à ń tẹ̀lé láti fi prepare fún ìrun kíkí ni. tọ́lá ròjìṣẹ́ lọ́sọ̀lá àṣọlá ó ní àṣọláàtú ṣàlàṣàtú àṣàlàṣ ìrun apin sí mẹ́ta dọ́gbandọ́gba ni ó ní fọ̀tùhúrù thuluth ìmọ́tótó ìdá kan nínú mẹ́ta ni wọ kíyàmù thuluthun ìdúró nínú òrùn rùkú rẹ̀ ìdìde ní rùkú gbogbo wọn yìí ó ní ìdá kan ni wọ sùjúdù thuluthun káforí balẹ̀ ìdá kan ni agbọ́dọ̀ mọ̀ bá ṣe ṣe mọ́tótó agbọ́dọ̀ mọ̀ bá ṣe dúró lórí irun lòjíṣẹ́ lásán àṣìlá fi sọ pé tá a bá ti dúró àti ẹ̀rọ ọlọ́run ọba kan ọwọ́ masjid òjíṣẹ́ lásán àṣìlá wà ń bẹ̀ ó kírun kókó kókó kókó bí ẹyẹ ń jẹka ó ṣe tán ọsálàmà sí òjíṣẹ́ lásán àṣìlá òjíṣẹ́ lásán àṣìlá dáhùn sálàmà rẹ̀ òjíṣẹ́ lá ní ó tí ì kú irun o lọ́tún rẹ̀ kí ó lọ kí ó tún padà wá. òjíṣẹ́ láàárọ̀ ni o ò kí mu ẹgbà wa kan ní ẹ̀mẹta ló ṣe bẹ́ẹ̀ ẹgbà wa kan lẹ́ẹ̀kẹrin ni èyíkéyìí inú rẹ̀ ó wá sọ nígbẹ̀yìn pé ya Rasulullah sallallahu ìmọ̀ kí jù báyìí lọ kọ́ mi nírun torí pé kí ni kíkọ́ ni mímọ́ ló fi jẹ́ pé hadith ọ̀rọ̀ rẹ̀ yẹn òpó ni nínú ọ̀rọ̀ irun òjíṣẹ́ láàárọ̀ sallallahu tó bá ṣàlùwàlá tán. ẹ̀gbà wa mi ò mu níbi àlùwàlà àwọn ẹ̀gbà wa mi mu níbi ìmọ́tótó ọba ṣe mọ́tótó tán tó o bá wá ṣàlùwàlà tán kó o dojúkọ kíbla kó o ṣe takbiratul ihram Allahu akbar ọwọ́ rẹ̀ lè ṣáájú takbiratul ihram ó lè ṣe gèdè rẹ̀ ó dẹ̀ lè jẹ́ lẹ́yìn rẹ̀ èké aida, ọwọ́ tó o kọ́ jẹ́ déédéé bí àyà rẹ èjìká tàbí bí àárín etí séjìká tàbí etí ọ̀kanu mẹ́tẹ̀ẹ̀ta ibi tó sùjádà sí lọ́ọ́ máa wò ó ní máa wò báyìí ká wò báyìí ká torí wọ́n bi léèrè sallallahu alayhi wa sallam kéèyàn máa wò báyìí wò báyìí nínú òrùn bó o ni ó ní ọ̀nà táṣetánì ń gbà já ládàá ìrún gbà lọ́wọ́ ẹni kírunkírun lọ́mọ bùjẹ bùjẹ bùjẹ tí òfin ní dipínì tí òfin ní pé àìpé rẹ̀ sì wẹ̀ kò fi ní wúlò fún torí tí ó ní lára nínú tó ní lára jù ó ní ìsùjádà tó yí ọmọ ànábì adamu ń sùjádà afọba adẹ́dà torí wọ́n pa òun láṣẹ rẹ̀ kò sé ó ṣe táwílì ó ń wẹ́n tí wọ́n ní kóun ó sùjádà fún kò wọ ọba tó pa òun láṣẹ pé kóun ṣe sùjádà bí ní ìsìn ká sọ wípé ah á sì wá máa forí kan ilẹ̀ ẹlẹ̀ bó o ní tilẹ̀ ẹlẹ̀ ṣe jẹ́ thinking in business rẹ̀ tiẹ̀ ni kọ́ tẹ̀lé àṣẹ tí wọ́n pa ọ́ kèé ṣe kọ́ sọ pé kọ́ lọ́ọ̀rọ̀ lọ́rùn. ó ní ká máa wo bẹ̀ ibi tá a forí kàn kì í ṣe báwọn nìkan òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní fatia ọba adẹ́dà pín ní mẹ́ta mẹ́ta dọ́gbandọ́gba láàrin ẹrú àti òun tẹ́rú bá ti sọ pé alihamdulilayi bisimilayi rahman rahim alihamdulilayi rabbil alamin arahman rahim maliki yawmiddin ọba adẹ́dà sọ pé ẹ̀rù ń yìn mí ẹ̀rù mi ń ṣe àfọ̀mọ́ fún mi ó ń yìn mí. tẹ́rù bá ti ń sẹ́ iyyaka na'budu wa iyyaka nasta'in ìwọ nìkan láàmásìn ọ̀dọ̀ rẹ nìkan láti máa wá ìrànlọ́wọ́ ìmúlẹ́nu láàrin ẹrú kírunkírun àti tani Allah subhanahu wa ta'ala oyin ọba múlẹ̀ ọba dámọ́jẹ̀mú ọpẹ́ ni fún ọ ọba gbogbo ẹ̀dá ọba àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run alákòóso ọjọ́ gbẹ̀yìn ọjọ́ ẹ̀san ẹ̀yìn nu anjúwe rẹ̀ ayin ló fi jẹ́ pé gbogbo ògbà téèyàn ọba ṣàdúà èèyàn ọmọ sí kínni èèyàn kọ́kọ́ mú ẹ̀yìn wá ló bí ọ àlàyé tí òjíṣẹ́ lásìlá àlọ́sálàm tó ṣe fún sábẹ́ni. Ah, tí fi ní sísúnmọ́ lọ. ó ní kọ́ máa ṣe subhanallah walhamdulillah wala ilaha illallah wala akbar wala hawla wala quwwata illa billahi al-ali al-azim. òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam gbà tí ń lọ ó mú kọ̀pá dání igi tí ewé rẹ̀ ti gbẹ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam fi kọ̀pá yẹn ó fi gbá báyìí àwọn ewé yẹn ń gbọ̀n dálẹ̀ àwọn sàbẹ̀mọ̀ ìpékèé sàdédé sí nǹkan wọ́n ní ya Rasulullah kí ni túmọ̀ eléyìí ó ní ńgbà tá a fi gi ń gbá kọ̀pá tá a fi gbági tí wèrè orí rẹ̀ ti gbẹ kí ni ó ṣẹlẹ̀ wọ́n ní ọmọ gbọ̀dàn wọ́n ní bẹ́ẹ̀ ni gbólóhùn subhanallah walhamdulillah wala ilaha illallah allahu akbar wala hawla wala quwwata illa billahi al azim ó ní bí ṣe máa gbọ̀n ẹ̀ṣẹ̀ dànù lára nù tọba wà nù dààmú bó ni mo ṣe fẹ́ kó yọ nínú ìdààmú yìí kí ni wọ́n ní kí mùsùlùmí ọmọ dún ní mọ́ni ṣíṣe tí ìdààmú yẹn tọba ọ̀dọ́dà tó fi ṣe kíni tó fi mú kúò la hawla wala quwwata illa billahi alali la la hawla wala quwwata illa billahi la hawla wala quwwata illa billahi akitiyan kan ò sí fẹ́dà kan ò sí fún àyàfi àti lẹ́yìn àṣẹ ọba adẹ́dà alẹ́àlì ọba tó lékè ọ̀la lórí igbó alazim ọba tó gbọ̀ngbọ̀n tó bàbàrà ìnáma amúruhù ìdá arada shay'an an yaqula lahu kum fayakun ntọ́ba ti fẹ́ kó ṣẹlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni jẹ́bẹ̀ nǹkan jẹ́bẹ̀ ni lẹ́sẹ̀kẹsẹ̀ ntọ́ba lọ́wọ́ sí ní yanjú ntí ọba lọ́wọ́ sí kò ní yanjú ló fi jẹ́ pé gbogbo àwọn ìbáraàtì okun inú wa alámàlámà ní àlùmá àtọ́yì wàlá mọ́ọ̀tì àlùmá manáà wàlá yanfàwù zalijad minkalijad gbogbo eléyìí wọ́n fẹ́ kí ẹ̀dá máa wò nínú tó máa ti ń ro gbogbo eléyìí nínú ibi tí ó ti ní ìdè àdúrà ó ṣe ìdúró déédéé o rúkú òjíṣẹ́ náà sàn sàn sàlàyé bá ṣiṣẹ́ ó ní ká fi ọwọ́ ká fi di orúnkún mú kí ẹ̀yìn wa kó tẹ́gbẹ̀nsẹsẹ débi pé tí wọ́n bá gbé gbálé lérí kò ní àbí tí wọ́n bá bomi sí kò ní dànù yóò straight bẹ́ẹ̀. rukú sólòsò ìdìde lórí rukú ara rẹ̀ ni a gbọ́dọ̀ ti rukú lọ sí sùjádà gbogbo oríkèéríkèé yóò bọ̀ ọ́ pò padà bó ṣe wà tẹ́lẹ̀ ẹni tí ò pé wọ̀nyí ó ti dín lára ìwọ rukú bí irun bá dẹ̀ ṣe jọ̀run òjíṣẹ́ lásán àṣálàm sí bẹ́ẹ̀ ni ó ṣe ní láadá sí bó bá ṣe ní láadá sí. Si ni ó ṣe ṣiṣẹ́ tí wọ́n fẹ́ kó ṣe lára wa sí. ibi tọrọ ọ̀ràn gbọ̀ngbọ́n dé lọ́rọ̀ ẹ̀dá ló fi jẹ́ gbàtọ́ba adẹ́dẹ́ ó ṣe lọ́rọ̀ àyàn kí ló ṣe ó pe òjíṣẹ́ lásìlá àṣìlá lọ sọ́dọ̀ ọ wá ń ṣàlàyé yòókù ní wẹ́lẹ́wẹ́lẹ́ fún un ríran màláìka Jibril sí i lẹ ní gbogbo gbà ṣe báyìí ṣe báyìí ṣe báyìí ṣe báyìí ṣe báyìí. wọ́n sojú odò tó lò ìlọ sùjádà òun náà kó dàá kẹta kí ló yìí ṣe lásán àṣẹ náà sọ ó ní wọ́n pa mí láṣẹ pé kí n lọ sùjádà pẹ̀lú oríkèé méje bàtí ọ̀sọ̀ wọ́kàn. ó ní orí ṣùgbọ́n bó lọ fọwọ́ kàn ó ní ó fọwọ́ kàn mú subhanallah ó bàlágà tó túmọ̀ sí pé bá forí kanlẹ̀ tí mò ń rí ọba kanlẹ̀ ó ti ṣe ti mú wa ó ní wọ́n fi. wájú orí kanlẹ̀ ìmúlọ́tọ́ka sí kò sí bó ṣe fi mú kanlẹ̀ tíwájú orí tí ò ní kanlẹ̀ ṣùgbọ́n o lè fi ojú orí kanlẹ̀ kí mú ọmọ kanlẹ̀. ọlọ́wọ́ méjèèjì ó straighten rẹ̀ tí ó tọ́ka síbo tí ó tọ́ka sí kíbla. Si Odi di mélòó ó di mẹ́ta olórúnkún méjèèjì bóòlù àṣẹṣe àpapọ̀ ó ní ẹsẹ̀ méjèèjì bóòlù àṣẹṣe àròsọ rẹ̀ gìgísẹ̀ méjèèjì ó papọ̀ mọ́ra wọn àtàǹpàkò ó papọ̀ mọ́ra wọn ọ̀gẹ́gẹ́rẹ́ méjèèjì ó àpapọ̀ mọ́ra wọn báyìí wọ́n wàá tọ́ka sí kíbla kí ló jíṣẹ́ lára àṣàlám sọ ó ní famanadaha bihakiha ẹni tó bá mú àwọn tó mú ìrun wá pẹ̀lú gbogbo àwọn ẹ̀tọ́ oríkèéríkèé tá a kà á lẹ̀. kubilat minhu agba rẹ̀ wa kubila minhu sa'iru amali gbogbo sẹ́yọkù tó bá se, agba lọ́wọ́ subhanallah ẹni tí ò bá nírun kò lẹ́sìn ẹni tí ò nírun kò ní kíni kò lẹ́sìn ló fi jẹ́ pé èèyàn sọ ìrun rẹ̀ dáadáa tó bá ti mójútó òrùn ọba adẹ́dàá ọba mójútó ètò kù nínú ọ̀rọ̀ rẹ̀ nínú wòsíyà tó ń fún Abu Darda òjíṣẹ́ lásìlá àsìlám ní. ولا تترك الصلاة المكتوبة mutaamidan ما ما ما gbé ìrun ọ̀ranyàn alẹ́ o wọ́n wà lójú ogun ta ni wọ́n ń jagun fún Allah subhanahu wa ta'ala sófì irun bu wọn kó fi bu wọn ó ní bí wọ́n ṣe kí ni ló fi jẹ́ pé kò sínú ìpayà tó bá wà kódà bọ́n bá ń sáré lọ nínú ewu.

ò lè pa ìrun jẹ. ní àwọn afáwa lẹ́jìnà mamlakta al-arabia saudiya afazahumula waraahun wọ́n ní tó bá wà nù mọ́tò tí mọ́tò kọ̀ tí ò dúró gbogbo ọ̀nà tó bá wà. bó ṣe rukunu mọ́tò ló fi ṣe tàyámù mi tó o bá lálùwàlà tó o bá lálùwàlà gbogbo kọ́ndíṣàn tó o wà múnú rẹ wà nù mọ́tò bẹ́ẹ̀. Imam Al-Albani rahimahullah rahmatan wasa ó ní wọ́n rí sọ torí irun ò ṣe kò ṣe kò ṣe dìle. ló fi bí tí circumstances bá wa jẹ́mu sọ̀lọ́wàtò. ọ̀nbọ̀ ní ọ̀fẹ́ travel zuru tito o lè pa zuru àti asiri pọ̀ kó tó di kó tó gbéra kó tó kípé tó bá rìn àjò tó ti jẹ́ pé o ti tara bọ̀rin àjò o ṣe delay combination zuru o suma asiri ọ wà pa méjèèjì pọ̀ yóò fi jẹ́ pé kí ni kọ́sán wò jẹ́mọ́án òjò bá inú masjid. Mas ẹ papọ̀ tàbí payà tàbátẹ́gùn tó pọ̀ jù tàbó tútù tó mú jù bámbámbámbámbám ọba adẹ́dà ó fi ṣe ìdẹ̀kùn ẹ̀dá ò ní àmóríbọ́kú ò níbẹ̀ lópin ìgbà tó yè bá wà ló fi jẹ́ pé obìnrin ọmọ gbogbo àwọn nǹkan mọ́tótó dáadáa mọ́sálàmù ó ń ṣe nǹkan oṣù ó ti rí ó ti dúró ó ti gbẹ lójijì fẹsifẹsi tún wá bẹ̀rẹ̀ ó dẹ̀ ti gbẹ kíyẹn tó máa ṣẹlẹ̀ ó dẹ̀ mà àsìkò rẹ̀ àsìkò rẹ̀ tí máa ṣe ti pé kí ni òjíṣẹ́ náírà sọ̀rọ̀ sọ̀rọ̀ oníkọ́wé ẹ̀kọ́ máa kírun rẹ̀ lọ àṣetán lọ́fẹ́ máa fi lọ́fẹ́ máa fi tayò ó gbà lẹ́nu sọ́hùn kètù wá ṣe yẹn nìkan ó lè ṣẹlẹ̀ ńgbà míì kọ́ yẹ pé àwọ̀ ọ̀dá ni kò dúró bọ̀rọ̀ àsìkò tí máa ń wá fún sí ti tó kò dúró mọ́ ó lè jẹ́ àti sọ pé obìnrin wọ́n pín sí ọ̀nà mẹ́ta látara nǹkan oṣù alákọ̀ọ́bẹ̀rẹ̀ ẹni tó mọ àsìkò tí máa ń wá fóun àti ẹni tó jẹ́ pé àsìkò tí máa ń wá fún un ó tó but kò dúró aláwọ̀ ọ̀dá lápẹ̀yìn istihada ẹni tó ṣe bẹ̀rẹ̀ ó lè jẹ́ awa kan ní fi ń rí nǹkan oṣù ó dẹ̀ lè jẹ́ tó àwọn obìnrin wà bẹ́ẹ̀ tó bá ti rí tó báyìí ó parí nù lẹ́ẹ̀kan kó wẹ̀ kọ́mọkínú lọ omi ń sì wẹ̀ <laughs> tí ọba ti kírun àsùbá tán báyìí yóò rí nǹkan oṣù tí àyílà bá ti tó nǹkan oṣù rẹ̀ dúró tí àyílà bá ti kọjá yóò tún bẹ̀rẹ̀ sí rí tí àṣírí bá ti tó yóò tún rí wọ́n wà bẹ́ẹ̀ omi ò ní rí nǹkan kan kò rí nǹkan kan kí ni máa ń rí tó bá ti tọwọ́ bomi ọwọ́ rẹ̀ ọ̀pọ̀n. tó bá ti tọ́ bomi báyìí ọwọ́ rẹ̀ ọ̀pọ̀n bí ẹ̀jẹ̀ wọ́n mọ̀ pé ah, àpẹẹrẹ nu pé òun ṣe nǹkan oṣù tiẹ̀ ń gbà yín ṣùgbọ́n sáà mọ̀ pé ààrẹ jẹ̀ torí pé ààrẹ jẹ̀ òun ò ní wẹ̀ yóò firi lọ ni omi sì wẹ̀ ẹ̀ẹ̀kan lóṣù mẹ́fà kèésà lọ o tó ń ṣẹlẹ̀ ni gbàtí a ṣe ń ṣe kí ọlọ́dọ̀ àwọn àfa wa táwọn bàbá ka gbogbo eléyìí fún wa wa ní tọ̀ káwa náà kó àwọn ìyàwó wájọ àtàwọn obìnrin ilé àtàwọn ìyá wájọ ká máa ṣàlàyé rẹ̀ fún wọn ọ̀kan nínú àwọn ọmọ ya wọ́n wá ṣàlàyé rẹ̀ fún àwọn màmá rẹ̀ àti gbogbo àwọn àwọn màmá wa ń sọ fún bàbá bàbá ti dàgbà bàbá bí eight something bàbá wa ní tá ló ń kọ́ ilé lè ní nejim ni nejim pẹ̀lú wàhálà oríṣiríṣi òun ọ̀gbọ́rí láyé o pé obìnrin wà tí ò ní ṣe nǹkan oṣù tó jẹ́ pé ọwọ́ rẹ̀ ọkọ̀ pọn ni tó bá tọ́ bomi àgbọ́rí níjọ́ wọn dínà ibi tí fanfa ti ń ṣẹlẹ̀ nu láàrin ọmọ ọmọ àti bàbá bàbá rẹ̀ ọmọ ọmọ ń sọ yìí pé rárá wọn kà fún wa ní tíra ní bàbá ọmọ ń sọ pé gbẹ́ni sọ̀hún wà láń sọ̀rọ̀ ọjọ́ orí fún yín ibẹ̀ ni àkọ́bí ọmọ bàbá yẹn lóbìnrin lọ́ba wọn ń bẹ̀ lónìí kí ni ń fa wàhálà fanfa láàrin bàbá àtọmọ o ó ní abẹ́ ọ̀gbọ́ ó tún gbọ́n tí nejim sọ wọ́n lọ sọ pé báyìí báyìí báyìí ah ọmọ rẹ obìnrin bá ní bàbá ọ̀rẹ́ òun báyìí bí ṣe máa ṣe nǹkan oṣù rẹ̀ nù bàbá ní Ah. sọ̀rọ̀ ọpọlọ ni ọ̀rọ̀ ọpọlọpọ̀ ọ̀rọ̀ nẹ́sùn ni ẹ̀rí ni ọ̀rọ̀ ẹ̀rí lélẹ́yìí àwọn ẹlòmíì rí àwọn ẹlòmíì ọjọ́ kan àwọn ẹlòmíì ọjọ́ mẹ́ta ẹlòmíì ọjọ́ márùn-ún but kí ni. kejijọ́ mẹ́ẹ̀ẹ́dógún lọ. kò dúró ọmọgbà tí máa ń tó bóyá ọjọ́ mẹ́ta ni máa wá fún ọ wá díwá this time ọjọ́ kẹta yẹn pé kò dúró kọ́mọ dára rẹ̀ láàmú kọ́ wẹ̀wẹ̀ rẹ̀ kọ́mọ kírun lọ ṣùgbọ́n kọ́mọ bá a kí ló yíṣẹ́ lásán àṣàlám ó ní etí àwọ̀dá bá ń dà láàmú tí zuru bá ti tó kó mú sùúrù zuru ní gbilẹ̀ ó dẹ̀ lópin ìpìlẹ̀ rẹ̀ ní zawal shams àbí bẹ́ẹ̀ kọ́ òpin rẹ̀ nígbà tí asri bá tọ́ba tó kó mú sùúrù tí asri bá ti súnmọ́ kó wẹ̀ tó bá wẹ̀ kó fi ìwẹ̀ yẹn kí zuru àti asiri papọ̀ tí magrib bá ti tó kó mú sùúrù ìgbà wo ni ìṣá yìí tó barakallahu ìgbà tí red reddish ti yẹn shafak tó disappear kó mú sùúrù tó tó súnmọ́ gbàyìn kó kí magrib rẹ̀ àgbẹ̀ tó bá ti ń kí magrib tán kí ní ó ṣẹlẹ̀ shafak yọ appear yóò disappear kó mú ṣáà rẹ̀ wá kó fi lè pa méjèèjì pọ̀ kó wẹ̀ kó ká ṣùbà òjíṣẹ́ náà sàásán ni ìyẹn ò fi rọ̀ lọ́rùn ṣùgbọ́n tó dáa bá ní kó máa kí wẹ̀ ní gbogbo ìgbà tó bá fẹ́ tó bá fẹ́ kírun wákàtí márààrún torí ẹ̀jẹ̀ tí ń wá yóò ṣe kí ni yóò ní lára gbogbo nǹkan dẹkùn ó ti wà nínú ẹ̀sìn wa bẹ́ẹ̀ lẹ́ni tí máa ń ṣe nǹkan tí máa ń rẹ́jẹ ọmọ bíbí kò ní ju forty days lọ tó bá ti ń ju forty days lọ kó wẹ̀ kó máa kírun rẹ̀ lọ. ó tún lè wá bá mi gbà mí yóò kọ́kọ́ dúró yóò ti rí gbígbẹ kò sí nǹkan kan bẹ̀ mọ́ ń bá yá ni wọ́n tún máa rí fẹ́sífẹ́sí tó ti kọ́kọ́ rí gbígbẹ kó tó di pé ń rí pípọ́n fẹ́sífẹ́sí hùn bó ti rí gbígbẹ ń kó wẹ̀ fẹ́sífẹ́sí tó ń rí hùn kó má disturb ara rẹ̀ tí ó bá sá ti kírun kọ́ mọ tábà kó dẹ̀ mọ kírun rẹ̀ lọ. ṣùgbọ́n tó máa jẹ́ pé kò tí ì rí gbígbẹ kó tó di wípé fẹ́sífẹ́sí yẹn bí ẹ̀jẹ̀ bí stain yẹn ó ń rí ara ti tẹ́lẹ̀ náà ni kèétí tàn ọkùnrin ọkọ eléyìí dáadáa yóò kọ ìyàwó rẹ̀ kò ní sọ pé ah, àwọn obìnrin ní bẹ́ẹ̀ ni àwọn obìnrin ní bọ̀dìwọ́ ló mójútó torí ìwọ ni kíni ìwọ làmíì ìwọ ni máàmù nulẹ̀ ọba àwọn mọ́nítọ̀ rẹ̀ torí àìbìkítà ọ̀pọ̀ fóbìnrin wọn ní bìkítà àdámọ́ ni tó sàmà iṣẹ́ tí ń bẹ lọ́rùn ẹ̀ ṣe kékeré ó lè dà yẹn lórí rú ṣé tọmọ ni ṣé tìgbọ́ bùkátà ni gbọ́ kíni gbẹ́ tó o bá mọ gbogbo eléyìí ó lè appreciate wọn ó fi rí ọ̀rọ̀ ó fi gbọ́ ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá sallallahu yìí khairukum khairukum li ahlihi wa ana khairukum li ahlihi ẹni tó dáa jù nínú yín lẹni tó dáa sáwọn ará ilé rẹ̀ èmi mọ dáa sáwọn ará ilé mi jù nípa assistance wọn àìlè kókókókó mọ wọn tó bá lè kókókó ọ̀gọ̀rọ̀ nǹkan ò níyẹn jù. ọwà fẹm bọdí ra ọwà soft bọdí kìí ṣe ti gbẹwù dání àmà pẹ̀sì gbogbo eléyìí a gbọ́dọ̀ yanjú rẹ̀ kí irun wa ó lè bá a yanjú. ìmọ́tótó nù ọ̀gọ̀rọ̀ yanu sàárè kí ló jíṣẹ́ náà sàlám sọ ó ní látara nǹkan méjì ni tí ọ̀gọ̀rọ̀ wọ kàkún kí ni àkọ́kọ́ ó ní níbi kátọ̀ ká mọ̀ mọ́ra dáadáa èèyàn òjò ó tán bẹ̀ ó sì ń tó ọ̀rọ̀ ó sí lára pàtó jíṣẹ́ náà sàlá sàlám kọjá lọ ó ní á ọba adẹ́dà sí gàgà fún kọ́ máa gbọ́ n ti ń ṣẹlẹ̀ nínú sàárẹ̀ àwọn méjì tó kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn ó ní ṣé ẹ rí àwọn méje àwọn méjèèjì tí ń bẹnu sàárè wọ́n ń jẹ̀yà lọ́wọ́ báyìí ntí wọ́n ń jẹ̀yà lé lórí ntí ò nira téèyàn lè mójútó ni ó ní àkọ́kọ́ tala kọ́kọ́ ohun tó bá tọ̀ tán kìí dúró dáadáa kó fi mọ́ra kúrò nínú tọ̀ ẹlẹ́ẹ̀kejì rìbá ká máa sọ̀rọ̀ ẹni backbiting Kama máa malaki màlàkejì láì dá lẹ́yìn rẹ̀ ntọ́ ń sọ dodo ṣùgbọ́n tọ́ ọ bá sọ níṣẹ́jú rẹ̀ tọ́ bá gbọ́ kò ní láìkí ẹ̀ giban tí ì bá ṣòdodo bùtánù that's slander ìyàwó Aisha rọdíàlá àná táwọn àwọn ìyàwó ọfẹ júwe èkejì rẹ̀ Sofia abẹ́ẹ̀rí bó ṣe bó ṣe kúrú ọfẹ́ fi júwe kíkúrú rẹ̀ yí pé kọ̀ga tó òjíṣẹ́ náà sàásánà ní gbólóhùn tó wíwùn tí wọ́n bá dà sínú òkun yóò pòlùtì òkun níbi tó burú jáde kí ni yàrá tún dáhùn yàrá ṣé bí n tó wà lára rẹ̀ ni mò ń fi júwe òjíṣẹ́ náà sàásánà ní bẹ́ẹ̀ ni tí ò bá sí ń bẹ̀ tí n tó ń sọ tí ì bá sọ bó ṣe rí nu eyín ìpàdórí jẹ́ because tó o bá sọ tó o sọ níwájú rẹ̀ ṣóun ló dára rẹ̀ ló fi jẹ́ pé mùsùlùmí jígi ọmọ ìyá rẹ̀ ní ọ̀jẹ̀ kí ló fi tá a fi sọ pé jígi tó o bá lọ síwájú jígi nìsín ìyẹn mírọ̀ tó fi bó o ṣe rí hàn ọ́ ṣé tọmọ ẹ̀yà rẹ̀ míì bá wá tó bá lọ síwájú rẹ̀ ṣé yóò sọ pé lágbájá ti wá síbi lẹ́yìn rẹ̀ kó o tó débi o bó ṣe rí ni sẹ́mi rọ sọ bẹ́ẹ̀ là bí wọ́n ṣe rí hùn ni ó ṣe fún ọ bọ́ ọ bá dẹ̀ ti kú òun bẹ̀ tán bẹ́ẹ̀ lómi iná bá ṣe rí iná ni ó ṣe fún ó fi jẹ́ pé mùsùlùmí ìmọ̀ ṣègbìyànjú ni láti tún ọmọlàkejì rẹ̀ ṣe tọ̀tọ̀tọ̀tọ̀tọ̀ lára ẹni tí ọba adẹ́dà bá fàdánwò má lè kọ̀ntrólù ẹnu kàn ètò kéré jù nínú àdánwò tọ́lọ́run ọba máa ń fi ń kàn ó ní wípé ọlọ́run ó jẹ́ kí ẹ̀mí rẹ̀ ó kọ́lẹ̀ lórí àti ṣe dáadáa sọ pé tó o bá rí i pé àti dìde lóru kí tahajud ó ní ọ lára àti gbé kúránì kà ẹ lọ́rùn àti ṣe ibadat ó ní ọ lára máa ṣọ́ gbólóhùn ẹnu rẹ máa kọ́ńtrólù rẹ kọ́ wa máa jẹ́ kí istikfar ó pọ̀ ń bẹ̀ gan-an àti tasbihat tahmidat ta'lilat takbirat máa ṣe kó fi jẹ́ pé kí ni kó fi rọrùn. tí gbogbo eléyìí ọba wọk téèyàn fi jáde láyé tí ò rí àfọ̀mọ́tó irun tá a máa ń kí sókù lára láti fi ṣìpẹ̀ fún ni tó fi jẹ́ pé báwọn èèyàn bá ṣe pọ̀ níbi irun tí wọ́n ń kí sílá tó bẹ́ẹ̀ ni yóò ṣe kó ìfà tó. tí ìrùn ọ̀bá yanjú tí ìrùn ọ̀bá fọmọ́tò àdúrà táwọn ẹni rẹ máa ń ṣe lẹ́yìn rẹ̀ á ọlọ́run bá ń foríjì lágbájá tàbí ọmọ tó ní tàbáwọn èèyàn tí wọ́n ní tí wọ́n jẹ́ ní ire tọ́ra àwọn ọmọ rẹ̀ ara ṣe ọwọ́ rẹ̀ náà ló fi jẹ́ pé ntí ọmọ lè ṣe tí ó fi ran òbí rẹ̀ tó jáde láyé lọ́wọ́ jù òní kó jẹ́ ní retí ń ṣẹ̀sìn dáadáa ọba adẹ́dàá ọmọ wo tiẹ̀ mọ́ fún àwọn òbí yẹn torí pé ara ṣé òbí lọ́mọ lòjíṣẹ́ náà sọ́dọ̀ àṣàlàm fi sọ yí pé ẹrú ó de ipò níwájú ọlọ́run ọba nínú sàárẹ̀ yóò àmọ́ wípé ń bọ́ mo ti kó léyìí wọ́n ní ọmọ rẹ tó fi sẹ́yìn ẹni rẹ ni ó ń ṣe istigfar fún gbogbo ìgbà imaamu ahmed bin hanbal rẹ̀díàlá rahimahullah rahmatan wasi'a ọmọ rẹ̀ ní fún àìmọye ọdún tí bàbá òun bá lọ sí sùjádà báyìí àdúrà tí kọ́kọ́ mọ́ ṣe ní wọ́ bá dẹ́dà báńkẹ́ báńkẹ́ ìmáàmù ṣáfì ló ń wá bẹ́ẹ̀ lọ́wọ́ bàbá òun ṣáfì ṣáfì ṣáfì oníbẹ̀ẹ́ni ìgbà táwọn èèyàn wà nínú òkùnkùn ojú dúdú tí wọn gbọ́rọ̀ yìí ṣáfì tàn mọ́lẹ̀ súnà òjíṣẹ́ náà sílára ọ̀sán lọ torí ara ń tí ọba adẹ́dà máa ń fi ń kẹ́yàn téèyàn bá lọ tán ò ní wípé tó o bá ti mọ súnà kan kí ni àkọ́kọ́ tó o gbọ́dọ̀ ṣe mú lò tó o máa ti mú lò má pèpè sí díẹ̀ má pèpè sí díẹ̀ bí n bá ti ń tàn ká níwọ náà máa kóre ní ọmọ jẹ sábàbí oríire fún ọ nínú sàárè torí àlùbáríkà àmà òní mímúlò rẹ̀ lẹ́sẹ̀ ilmi kẹsàrẹ̀tì rìwáyà mo lè ka léyìí mo ka léyìí mo lè mélèé wa mo lè wa èyí ò ṣe mà ìnámẹ́lẹ̀ ilmi ntá ń pè ní mà ntá múlò alakhashia ntá apáyà ọlọ́run ọba lò ó ní النور الذي يقذفه الله في قلب العبد tẹ́lẹ̀ yìí ò bá wá tún tí ò ìyanu sáré ìyanu sáré tó ìyanu sáré wa làṣẹkù fìdá rẹ kọlọwọ yà wáyà ẹni tó nímọ̀ tí ò múlò ẹni tó ń jẹ rìbá ẹni tó ń ṣe sìnà tí ò túbá kó nu rẹ tó fi jáde láyé pẹ̀lú gbogbo àwọn condition tá a mú àwọn kìí ṣe wípé torí pé kò lè ṣe mọ́ òun ti túbà rárá ọkàn rẹ̀ sì wà ń bẹ̀ tábàgbára báyìí wà yóò kí aburú mọ́lẹ̀ láti ṣe ewu ni òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam tó bá ti jí láàárọ̀ tó bá ti ká sùpà tán yóò béèrè lọ́wọ́ àwọn sàbí ta ló lálàá torí gègé ni nínú nùbúwà. No ẹni tó bá lálà yóò sọ àlà rẹ̀ òjíṣẹ́ lára sálàmù ọba rọ báyìí ni nítorí túmọ̀ sí ni ṣe báyìí ṣe báyìí ó wá adijọ́ kan kò sẹ́ni tó lálà tó lòun lálà òjíṣẹ́ lára ni èmi náà lálà aláwọ̀ mọ́lá àlá rẹ̀ sì wẹ̀ sẹ́mi pé ni àlá òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlá revelation gẹ́gẹ́ bó ṣe wà oni bi Bukhari ó ní bí mo ṣe ní kí n mo ṣe sùn báyìí mo rí arákùnrin kan ó ní kí n ká lọ ibi tó ń ti mú mi lọ a rí odò ẹ̀jẹ̀ wọ́n wá mú ẹrú ọlọ́run ọba kan wọ́n ń torí rẹ̀ bọnú odò ẹ̀jẹ̀ yẹn ó ń pa lórí bó ṣe ń pa lórí tó ń ṣèṣúkẹ̀ wọ́n tún tìbọ̀ wọ́n tìbọ̀ kò gbádùn òun wá ń béèrè lọ́wọ́ tá a lélẹ́yìí wọ́n ní ká lọ òun tún wá obìnrin ni iná ń wì lábẹ́ nǹkan wá ń jáde látara rẹ̀ ọkùnrin kan wá wà nísàlẹ̀ tí ń fẹnu gbé ń fẹnu gbé ẹ̀gbin tó ń jáde lábẹ́ rẹ̀ ń a èwo lélẹ̀ wọ́n ní já lọ wọ́n tún wá débi kan akọ òkúta ni wọ́n fi ń fọ arákùnrin yẹn lórí tí wọ́n bá ti fi fọ́ lórí oríire ó pín sí méjì wọ́n tún lẹ̀ pọ̀ mọ́ra wọn wọ́n tún fọ́ mọ́ yóò tún pín sí méjì wọ́n tún lẹ̀ mọ́ ah, tá a lé léyìí ó ní yà lọ. àwọn wá débi kan àwọn ará àwọn ọmọ kéékèèké àgbàlagbà kan wá wà láàrin wọn bí ẹni tí ń kọ́ wọn ń kéwú tá a lé lé àwọn wò lé lé lọ bó ṣe títí títí nù ó ṣe gbogbo àwọn àlàyé ọwọ àrọ ó ní ẹni yìí tó mú orin ká wá ń ṣàlàyé fún wípé ṣọ́ọ̀rẹ́ ni ẹni àkọ́kọ́ tí à ń torí rẹ̀ bodò ẹ̀jẹ̀ yẹn àwọn tí wọ́n ń jẹ rìbá láyé nù tí wọ́n ò túbá kí wọ́n tó kú. kí ló jíṣẹ́ lọ́sàn-án sọ́làm sọ ètò kéré jù nínú yàrá rìbá ó ní bí ẹni tó bá ìyá rẹ̀ sùn ẹ̀ṣẹ̀ ẹni tó bá ìyá rẹ̀ sùn àwọn èèyàn dẹ̀ fọ kékeré mu aburú ńlá dẹ̀ ìyà tí ó máa jẹ láti gbà wọn bá ti gbé sínú sàárè nù títí dijọ́ gbéǹde tá a lọ rojọ́ níwájú ọba adẹ́dà subhanallah. ẹni tí obìnrin tí wọ́n ń finá wì tí ìhòòhò rẹ̀ abẹ́ rẹ̀ wọ́n ń sun ìdọ̀tí tọkùnrin kan wá ń gbé mu ó ní àwọn ẹni sì nánu ìyà tí wọ́n máa jẹnu sàárè nu títí títí gbangba ajọ́ gbẹ̀ndẹ̀ àlìkíyàmọ̀ kọ́nà ọ̀yà wáyà ẹnì kẹta ẹni tí ó ní mà tí ò mú lò bí wọn ó ṣe máa fi akọ òkúta fọ́ lórí nù torí rẹ̀ ọ máa pín wọn ó tún máa sọ́pọ̀ wọn ó tún máa fọ́mọ bí wọn ó ṣe máa fún un ní ìyànú títí tí ó fi dijọ́ gbẹ̀ǹdé àlìkíyàmọ̀ tá a dùn níwájú ọba dẹ́dà subhanallah oríṣiríṣiríṣi ìyàbá òun wá béèrè ẹni tó ń kọ́ àwọn ọmọ kéékèèké jọ bí ẹni tí ń kọ́ wọn ń kéwì ńkọ́ wọn ni bẹ́ẹ̀ ni bàbá wa Ibrahim ni sallallahu ala nabiyina wa alayhi àwọn ọmọ kéékèèké tó rí pẹ̀lú rẹ̀ àwọn ọmọ tí wọn ò bàlágà ni. wọ́n wà nínú ààbò ìkẹ́ lábẹ́ rẹ̀ títí dijọ́ gbẹ̀ndẹ̀ alikiyama kí ló yìí ṣe lásán àṣàlám sọ ó ní awladul mushrikin khudamu ala janna ètí wọn tiẹ̀ jẹ́ ọmọ mushriki nù wọn gan tọ́jẹ́ yìí pé wọn ò bàlágà but ọmọ kèfèrí ni wọ́n àwọn ni wọ́n jẹ́ bí houseboy nínú ọgbà àlìjánà bam ẹni tí ò túbá láyé tàbí tó túbá títúbá yẹn ò kárí kò kò yanjú tó láti fi pa ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ́ ìsìkfàárẹ̀ ò tó yóò máa jẹ yóò jẹ yà ni ọ̀kan nínú àwọn ọmọ yàrá ń sọ yìí pé ẹn ká má máa sọ yìí pé ẹni tí èsè mùsùlùmí ọ̀wọ́ náà má nǹkan kan orí mo ni à ah. <laughs> ṣé tiẹ̀ tí wájú ni kí wọ́n máa dùn náà kì í ṣe yìí pé ọ̀tún á máa tanu bọ́tà ya wa Aisha ni nígbà tó ni ìhó owó ni gbogbo wa dùn oníjọ́ gbẹ̀ndẹ̀ ìyàwó Aisha ni àwọn a máa wo òhò ara wa òjíṣẹ́ náà sàlám tó olúkálukú tó rán débi pé kò ní rí òhò ẹnìkejì tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ torí hálàyé lójọ́ náà ó tó gbogbo olúkálukú ó tó ràn lẹ́rú. ẹni tíyà yìí ò bá pa ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ̀ tó òjíṣẹ́ náà sàlám àlọ́sọ́lám ní tọ́ba díjọ́ gbèǹdé àlìkíyàmọ̀ ọlọ́run ó sun oòrùn wá bíi mẹ́ẹ̀lì kan tàbí méjì látàrí ẹ̀dá. E ẹ̀dá wa máa sun omi eléyìí ní déédéé ẹsẹ̀ olúkálukú látara eléyìí àfọ̀mọ́ wà fáwọn kan ibi tí ọmọ nù tẹlomi ó kàn tún kọjá eléyìí látara pé kíni kò mú. òṣìṣẹ́ náà sọ́nà sọ́nà sọ pé wàhálà àjọ náà bí òòrùn ó ṣe mú gangan gan àwọn kan wà tọ́ba adẹ́dà tí ó sì bò jìbò lórí ọkà wọn olórí tó dúró déédéé tí èsè yẹn burúkú tó ní adlu justice tó wà fair ọmọdé tá a rè lórí ẹ̀sìn ẹ̀sìn ni wọ́n fi rè dàgbà jẹ́ pé a máa rí ọmọ wa láti kékeré àti kékeré ni mùsùlùmí ti kọ́ ọmọ rẹ̀ lẹ́sìn yọ ọmọ eléyìí tọ́ eléyìí ọ̀tọ̀ ó ṣe ká ṣe ni ká má rò pé nǹkan kan láàní lè bá wọn sọ rárá á rìdíùsì ẹni sí lẹ́wù tí wọn ó fi gbọ́ yé pẹ̀lú òdodo tí èsì bá ń purọ́ pẹ̀lú ẹ̀ wọn ó fi mọ sísítẹ́ẹ̀mù wa ọ̀nà wa ní bó ṣe rí nìyí. ọ̀dá wa o àwọn màláìka ń bẹ lọ́tún rẹ̀ wọ́n ń bẹ lọ́sùn lọ́sìn wọ́n ń bẹ níwájú rẹ̀ tó o bá ti ṣègbéraga tó o ṣe gàrò àwọn màláìka wọ́n fa orí ẹ̀ wálẹ̀ ẹnìkan ẹ̀ ṣègbéraga kọ́tàn rí ẹnìkan ẹ̀ jọra rẹ̀ lójú kọ́ má fìrí rẹ̀ ló fi pé mùsùlùmí àtinú àtòde yóò máa gbìyànjú ni kó fi ṣe kíni kó tún un ṣe kí ọba adẹ́dà torí kọ̀rọ̀ torí gbangba kó má fi àwọn nǹkan tó pamọ́ tẹ́ ẹ̀dá yòókù ọmọ kó má fi ṣèbálẹ́jọ́ burúkú fóun kóun tó lọ. lóbi ọ̀rọ̀ òjíṣẹ́ náà sọlá àṣàlám ó ní thalathun muhalikat thalathun munjiyat thalathun kafarat wa thalathun darajat nǹkan márùn nǹkan mẹ́ta oni máa fà parun fẹ́dà oní ṣùhùmùtà ìṣàhùn kéèyàn dẹ̀ ní ọ̀kánjúà kọ́kánjúà kọ́dẹ̀ ní ma ṣá kò fẹ́ ná síta wàhálà mọ̀tẹ́bẹ̀ ìtẹ̀lẹ́fẹ́nu wọ ìjábùl mari bi nafsi kéèyàn jọra rẹ̀ lójú àwa ni aburú gbogbo àwọn àrùn yìí kò sí ẹ̀sìn téèyàn lè ṣe tí ò bá gbé jùlẹ̀ nínú kò ní rọ́nà lọ́jọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyà. ó ní mẹ́ta sí wẹ̀ ìmọ̀ fún yàn lákòyọ̀ ó ní alqasdu indal faqr wal ńgbà tó lọ́rọ̀ ọ̀nà níwọ̀ntúnwọ̀nsì ìgbà tí ò ní náà ó ṣe jẹ́jẹ́ kò wá di pé ah rárá wà kó ṣe níwọ̀ntúnwọ̀nsì tí ọba sí kó rọra manage náà kó mú kí ni tí ọba kí ló sọ fún wa pé lára wọ̀ sí Lukman fọ́mà rẹ̀ ó ní wasbira ala ma asabak ntọ́ba ṣẹlẹ̀ sí ọ mùsùlùmí lé lórí inna dhalik min azmi l'umur nbẹ nínú ntá àmọ́ eh, èèyàn rí èèyàn tó mọ ti ń ṣe ẹni rí ìṣesí àwọn ẹni rí ni àwọn tí wọ́n dúró déédéé. والعدل، adl inda ridha كين ghadab kéèyàn ṣe déédéé inú rẹ̀ dùn ní o tàbó banújẹ́ kó má kọjá àlà ọyọ́nu sí nǹkan má kọjá àlà òǹtún ni kọjá àlà obínú ni má kọjá àlà ṣe gbogbo ẹ̀ níwọ̀ntúnwọ̀nsì. ọ pàtàkì fún mùsùlùmí. mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ gbogbo ilé kó lè bá a tán re torí gbogbo ẹ̀ àṣepamọ́ ni kìí ṣàṣegbé gbogbo ẹ̀ lọ́ọ́ bá a dẹ́dà lọ́lọ́run bá fi sọ pé wa man ya'mal mithqala dharratin khayran yara bó o bá ṣe sẹ́ẹ̀rẹ̀ bó ṣe lè wù kó kéré tó ìbá kéré bí ọmọ náà gún orí àkàǹtì ẹ̀ bẹ̀ bó bá jẹ́ ti bí náà ní bẹ́ẹ̀ ni débi pé ọba adẹ́dá ni ẹ̀dá ọmọ béèrè mọ́ hazel kita la yughadiru saghiratan wala kabiratan illa ahsaha irú ìwé irú àkàǹtì wò lélẹ́yìí gbogbo ẹ̀ bó ṣe lè wù kó kéré tó àti bó ṣe gbogbo ẹ̀ ló tún hàn bí ló fi jẹ́ pé àwọn ẹni ire tí wọ́n ṣáájú wọ́n mọ̀ ṣọ́ gbogbo ẹ̀ ni wa khashiyata Allah fi sirri wal alaniya ìpáyọ̀ ọlọ́run ọba ní kọ̀rọ̀ àti gbangba kí ló jíṣẹ́ lásán àṣàlám sọ ọlá àwọn kan wà níjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama wọn ó kó iṣẹ́ rẹ̀ wá bí òkè tihama òkè ń sáìdì Yemen lọ́wà àwọn òkè àpáta ńláńlá ni òjíṣẹ́ ńlá ní bẹ̀ẹ́dọ́ iṣẹ́ rẹ̀ wọn ó pọ̀ gan-an yóò funfun ní gínigín but ọba adẹ́dà yóò dalu wọn láyà kò ní wúlò fún wọn àwọn sàbí ń yà wọn lẹ́nu à àwọn èèyàn bí yín ni wọ́n wọn ò forú sùn wọ́n ń gbìyànjú ṣùgbọ́n tí wọ́n bá wà ní kọ̀kọ̀ wọ́n máa ń fa ọgbà ọlọ́run ọba aya ni wọn ò páyà ọlọ́run ọba ní kọ̀kọ̀ lòjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlàn fi sọ yìí pé nínú tí máa ń fa àkóyọ fún yàn khashiyatullah fi sirri wal alaniya. wasalaatum kafarat àwọn tí ma ń fọ ẹ̀ṣẹ̀ ẹ̀yẹ fún yàn isbaghul wudu ala al makari ìmọ̀ ṣàlùwàlá pé dáadáa gbogbo bí condition bá ti wà tó ìmọ̀ wà nínú àlùwàlá ní gbogbo ìgbà ìmọ̀ mú àfọ̀mọ́ wá fún yàn tọ́lọ́jọ́ bá dé gan yín máa mú màláìka kú tìjú fẹ́ntọ́ wà nù àlọ́ ẹ sílé pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn tí wọ́n ń kọ̀ nǹkan fún gan wọ́n máa tẹ̀ ẹ́ pé ilé ẹni ọ̀wọ̀ lélẹ̀ òjíṣẹ́ náà sọ àṣàlàn sọ pé lan yuhafiz ala al-wudu illa mu'minan ẹnìkan yìí máa dún ní máa kọ́ wà nù àlùwàlà kọ́ máa ṣọ́ àlùwàlà rẹ̀ àfolùgbàgbọ́ òdodo àwọn sẹlẹf ari wọn tálù àlà àwọn bá ti jábá wọn ò fèrè gé ni lọ síbi tí wọn ó ti tún àlù àlà ṣe wá pé àwọn ń bẹ̀rù ní pé káwọn tó tún mí sèyàn kíkọ lọ́jọ́ mọ́dì. wà ìtọ̀ àmù ìtọ̀ àmù ìmọ̀ fídì àwọn yẹn. àtẹwò wọ́n sọ̀lá tu bil layli wan nasu niyam. ìmọ̀fòru mọ̀fòru ṣeré kí ẹ máa kírun lóru bó ṣe léwu kékeré tó ọ̀kan náà àwọn ẹ̀yà Hafsa radiyallahu anha òjíṣẹ́ náà sàásìlà ń bínú ntọ́ba dẹ̀ fi mú bínú ọ̀rọ̀ yẹn dó góńgó wọ́n pin lẹ́mìí dẹ́po ni ó lóun kọ̀ radiyallahu anha bó ṣe ń kọ̀ tán. ni malayika Jibril sọ̀kalẹ̀ ó ní dàpadà subhanallah kí ni reason ó ní iya sọwama iya kọwama ìmọ̀ gbààwẹ̀ gan ó dẹ̀ máa ń dìde lóru látara abẹ ọ̀kan nínú àwọn ìyàwó rẹ̀ ní nínú ọgbà àlìjánná lòjíṣẹ́ náà sàásálà máa fi sọ alayka bis saw وفي رواية بالصيام àwẹ̀ gbígbà ó dọwọ́ rẹ̀ فإنه لا مثل له kò sí nǹkan tó rí bí àwẹ̀ nínú tí máa tètè múyàn súnmọ́ lọ́wọ́n ọba tọ́lọ́wọ́n ọba dẹ̀ fi máa tètè gbàdúrà èèyàn tí máa jẹ́ kéèyàn rí àánú rẹ̀ láyé ń bí àti gbangba sunna rahimu